ألم يأتهم نبر الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون يرحمهم الله إن الله عزيز حكيم سر الله مزبون علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من وراء المحيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العظيم السلام عليكم ورحمة الله وبركاته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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين نعم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتوا رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بينة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير يعرفون بالله ما ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نفروا إلا أن أغناه الله ورسوله من قبله فإن يرتضوا يرضوا خيرا لهم وإن يتولوا Allahu Akbar omori yi ọyẹ yẹrẹ fúnra yìí munafiki ni ọyẹ yẹrẹ fúnra yẹn mi lọtún tún mi. omori yẹ gbẹwò àkàrà yìí lọnà mi ka yìí ti munafiki àti kẹfẹ yàrá. ألم يأتهم نبأ الذين من قبلهم ankabo wo bebe tuwam enubɔ ɛnana bi dira mɛhɛ tere ma ɛni dɛmbi kwaba bɔɔ ɛyɛ bebe tuwam esifa ma sɔn o de bebe tuwa ɔɔ ɛyɛ bebe tuwa ìbátɔ dɛ ɛwɔ. ɔwì ó mi ó. eri ne wa na de ke komi nuhi wa ad adana ma nabi nuhu wa adim adana ma nabi hud wa samud adana ma nabi salih أتذر من نبي إبراهيم وأصحاب مدين والمؤتمدات وأصحاب مدين أتذر من anyị bụ. والمؤتفكات أفضل من بلوت وتنتم لي أنا ما ظن أصلي أصلي أنا جيت فيها فيديو ما نزل واقع وتنتم لي ọmọ yìí kàyè ìjẹ̀dùkọ́ lọ mẹ́ma ẹ̀fẹ́ mẹ́wọ́ ọ̀nyẹ́ tọ́pa ìdí mẹ́wọ́ nínú ayé ní pẹ̀lẹ́wù tó lọ ọmọ yìí sọ́wọ́ mẹ́rin ọ̀nà ọmọ yìí mẹ́mẹ́ sọ́rọ̀ àwọn wa lọ́nà wú ẹ̀fẹ́ ọ̀nà lọ́wọ́ yìí lọ́nyìn ihe mmiri mẹ́wọ́ bẹ̀ àbẹ́rẹ́ máa níbi lọ ọ̀nà mo ríṣe kó tún fún àná ọ̀nà mo ríṣe yẹn kọ́ jọ mo ríṣe ndị a lójú àníbi inú wọn wọ́n ta ẹ̀ náà. ìlọ́dà ni mo rí ka lọ́wọ́ mo atɔdze ad atan aden ne ɔno wɔn ita ne bi huuhu yi ɛni wɔn a wɔn yi si ariwo la ayi ahya ahya bɔre ahe ɔbɔre ano ɛna ɛnyɛ ɔyɛ ɔtɔ no ahe bi a kɛnyɛ ɔyɛ ɔma ahe nan ɛnkatɔ wɔn yi si fɔ ɔtɔ kɔnɔ ɔna mɛrɛ fɛ. Malaka na yi ni charge a dasan ana malaika jibrilu suratu tumuri wa samud ati samuda wale ona muri to ni tolili o fonyara i malaika na kuwa de do wato na wanni disu wa yasa wa رحمته وقوم إبراهيم أفضل ما من إبراهيم سو مريد مريد نمرود هنا أمي كواما أريان نبي إبراهيم أيران فأرادوا به كيدا فجعلناهم الأخفين أعطى فجعلناهم الأسفلين ezike na mmesɔre ɛna pevaro ne bibɔ ahema yi hɔ no omuri kɛdɛ eke ne ɛnana ke na pevaro yɔ ɛno na omuri ba ba ba bɛsɛ ɛne short ba ba pati o kemiri. waasa ha madiana atɔzɛ ma ne bi tɔ ha yi ne ìdí àkàrẹ yọ ìdí àkàrẹ àdìsí ń tó mórí ọ̀nà yàtọ̀ yà zà àlẹ́mọ́dé sọ̀rọ̀ ibi rẹ̀ ìníkà áwùkù ní kìí ẹlẹ́ wọn ní zẹ̀ wọ́n lọ́tọ̀ bàtàkì náà sá ẹ̀ṣẹ̀ àhùn. anáwó ẹ̀ka náà sọ yẹ wà kẹ́ náà wọn ọ̀nà ẹ̀dọ́kì ẹ̀yìn sá ahé ẹ̀dọ́kì ẹ̀yìn sọ̀tà ẹ̀wọ̀n mórí ọ̀nà nyára kìnnìkìnnì ẹ̀dọ́kì rẹ̀ ilá ilá ilá ilá bẹ́ẹ̀ rẹ̀ dọ́kà anábì sọ صلاة الكبري كنا تماما أما هذا كان ممانا أنا بتكليف أنا سيوا أنا هذا بتكليف بابا با أوفوا المكيال والميزان ولا تبخسوا بالقسط ولا تبخسوا الناس أشياءهم وأن نسعى يظنني أيمو إنوران أتأيمو رتان mọ́ ẹ̀tẹ̀rẹ̀ nínú asọ́rọ̀ ẹjọ́ ọ̀zọ́ yàrá nínú ojú ẹ̀mí ní ìfẹ́mi ẹ̀kọ́ akatẹ́mẹ́wò ẹ̀kọ́ mi nana níbi sọ̀rọ̀ ẹ̀bùkà wọ̀ lọ́mọ ní irú wo n'ẹ̀tẹ̀ òmùdí wọn náà hàlọ́ akẹ́ wọn mú òtẹ́bí kẹ́ alimọ́tẹ́bí kẹ́ ọmọ bíi. náà bí sẹpẹtẹ àyàbọ oyin sẹpẹtẹ ọbi mọtafikẹti ọmọ bẹ kọ́ níbi lóòtù anake ní mama ni re ẹ wọ ọmọ ọsọ náà ẹ náà sọ ahẹ́ nyẹ nẹ lomori kì mọlẹ́kẹ̀ dìbò lọ wẹ̀ kúrẹ́ nù pẹ́tẹ́ ọ fọ́tẹ́ ama aliya ha sáfẹ́ náà lọ́wọ́ lọ́wọ́ mo ní ɛbɛ bɛ kɔrɔ nɔ domori bara ɔkoko wobɛ tɛm wobɛ tɛm domori bara kɔkoko bɛ bɛ ba dɔbɛ ka suye wa aspe dɛsɛ munɛ wa lɔtɔ tomori mɔgɔ tɔ ti ka kɔrɔ nɔ أخذهم رسلهم ọ̀nkọ́rọ̀ ọmọdé tu ìwá iná tó kọ́ kọ́ nyọ́ ní mọ̀ nígbà kàwé ní ìhù sọ̀rọ̀ ló sì rẹ̀ hẹ́ndẹ̀ yọ̀ wá anabi nuhu anabi hudu anabi sọ́ọ̀lì anabi tuwaayi anabi ibrahim anabi shu'ayi anabi lut asatu nuhum bil bayyina ọ̀nkọ́rọ̀ tu ìwá ọ̀rọ̀ bí tuwa rírì ẹ̀hájì rẹ̀ ɛhyɛ ahe ɛha yire yi bi tu a bɛrɛ se aseɛ bi tu a na soro kɔntɛ bi ni kɔntɛ mu ri hɛ bi. فبدل الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون فما كان الله ليظلمهم أمريكا أيبوة نمريبوة نمريبوة نمريبوة نمريبوة نمريبوة ebe huna ono ono muri ono mi huna yawa ono mi ọ yawa onto ri tu akawon amuaziwa akarewa omuri kamane na na suma na na ni na eyi na كنا معذبين حتى نبعث رسولا أمريكا ọ̀yíkọ̀ náà bẹ́ẹ̀ rà tọmọtọmọ ní mẹhẹ ní ní asọmọ ní mẹ ní ní. ebe ihi jẹ ẹdẹ iṣẹ òjò domori olóyin chukwu كان الله ليظلمهم ولكن كانوا يظلمون. ọmọ ní ọmọ yìí tọ́síkẹ́ àmì sọ́rọ̀ yìí sì ẹwọ yìí ọ̀yẹ́mẹ̀ ọmọ yìí wọn náà bí ìhùn èyí sì ẹwọn gbọ́n bẹ èyí sì ẹwọn lórí bẹ èyí sì náà kẹlẹ́ ẹ̀ ọmọ yìí ọ̀kẹ́ yìí. na na-akpọrọ na na-akpọrọ ya aaa àtisẹ́sì yìí máa di kóró ni mọ́nà àmìlà sọ́ọ̀lẹ̀ hàn bọ́ọ̀lì lọ́sí wọ́n máa àṣà àfààlẹ̀ ha wọ́n máa rọ̀ fúkà lùdọ̀lá mílíọ̀lá àbí. inú àbí ní ẹ̀yẹ gbàkà kó inú àbí níbi sọ̀rọ̀ fún ọ̀sán. títorí náà mo lọ fẹ́ ọmọ bá yẹ pápá ọ̀nà mi sì tẹ̀rẹ̀ sọ àgùwọ̀ ìka jẹ́ njọ́sá a máa ka inú wáyé. ní na tó wù. Mọ́lá ní wọ́n sọ́ọ́lẹ̀ hampọ́lù náà sí. Ọ̀rọ̀ náà mọ̀ ìgbà owó ní ìṣẹ̀wọ̀n náà mẹ́rin. Wọ́n bí wọ́n ẹ̀sìn kó agbóhẹ́ mọ́ àwọn rẹ̀. na-ata wee oyi wallahi wa wee oyi enwe unyi enwe ahụ Ọ Ọ Ọ Ọ Ọ na-anaghị na-amụrụ na na-arụ na-arụ na-asabiri la e وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان

وأما سعيه سوف يرى ثم يجزاه الجزاء وأما سعيه سوف يرى أما ظالمة أمريكا نبا جيهم أبا جراري láti ọjọ́ mọ̀ nínú ọba jẹ́ wọn ọba agbára rẹ̀ wọ́n á nà sàyẹ̀wò sọ́ọ̀fà yóò fún mọ̀ ìjìzá olùjẹ̀zẹ́ àlùfà dị nsọ ọrụta prọsọnọ mẹ ee dị nsọ ọgwụ chim chim ọtụtụ nwere nyi dị nsọ ọgwụ chim chim ebe ya dọrọ ọtụtụ nwere nyi aljaza ul ihsan illa al ihsan ma nyi sɛ sisi tɔ ìlà yɛrɛ wɔ ìlà منطوقا ولا مفهوما لكي انا يزيد في زيتهم انا يواهم ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى أمريكا وما أمريكا إذا أمي إنما ذا

ọkọ ọmọ àmọ ìlọ mẹrin wọn ọmọ àmọ hìmì ọmọ àmọ ẹkọ wọn rẹ sọ àmọ ọmọdé ọmọ muhammad sallallahu alaihi wa ẹni ní hu náà yọ ẹni ọdí hàn náà ní hu náà yọ ọmọ ọmọ tura ẹ wọn náà nọ ọmọ ọdọ sọ fún tura lọtọ tó ní. sọlọ ọ̀rọ̀ ìtura ɛkɔnɔ mɔni ti mɔ ìgbàmɛlɛ yìí a kyɛn nam ɛnna ɛwɔta yi sɔta yi tura ɔbɛn wɔyɛ afɔ ankɛfi ɔmɔni kɔ wɔn wɔn wɔn ni na ɛnna ɛwɔta yi tura yi tura ba wɔn yi kɔ na ɔmɔni na dábàá yi kɔ na ɔmɔni ɔmɔ هم يبكى ويعفو عن كثير ويعفو وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون أمريكا دولة هنا abẹ́rẹ́ agbẹ́nẹ́ náà ọ̀nà ọmọ orí ìgbẹ́ tẹ lọ́nà àlákẹ́ nìyí anyakó yẹ lọ́nà fíwárì lọ́nà bí tó kú ìkìyà ẹ̀ wáyé náà múlẹ̀ ọ̀tá yìí. wọ́n mọ̀ lórí kọ́nà mìíràn lọ́kàdá àdìlẹ̀ àdìlẹ̀ dùnà lọ́kàdá àdìlẹ̀ àkìlá. ọmọ ní kọ́ni wá sí èyí dáre iná àmọ́ máa nì àmọ́ bá bẹ̀ tẹ́ inú banya ma fere amin amin ɔno banya ni tɛtɛ mu no ɔno ɔno kata tɔ so apɛ saasare ɔmɛ zie yɛ ɔmɛrɛ ya ne ɔmɔri to yɛ hɛ to yi ne ne kuma ni zina kana ko ne na mɔ mɛ ŋɔnɔ ɔrɔ ɛzɛ hɛ ye mɛ ŋɔnɔ ɔrɔ ɛzɛ hɛ ti ne ne ko ye amin amin kuma amin amin ne sɔrɔ ne de. بعدهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم الله أكبر أمر مكائم منافقين

ẹni ọ̀nà gbòǹbẹ̀ ẹni bí sọ́yì ọ̀nà gbòǹbẹ̀ ẹbí ní tó ẹ̀sọ́ sọ́yì alẹ́ni bí mi wà tẹ̀kọ̀ wá tó ti bẹ̀rẹ̀ ya ayé mẹ́ ọ̀rọ̀ àwọn ẹ̀yọ́ òmùrí ọ̀yẹ́ yìí. yàtọ̀ ẹ̀rọ yàtọ̀ ẹ̀rọ yàtọ̀ ẹ̀rọ

dáàsì ẹ̀wọ̀ ọkàkà ìhìn ìrìnlọ àáyè sábẹ̀ ṣúrì sábẹ̀ lọ́sùn tó ní dáàmì ẹ̀rọ fọ́kà tẹ̀mù dọ́sẹ̀rẹ̀ fọ́kà tẹ̀mù dọ́bì bí èsòrùsí òkà ẹ̀fọ́ àkàrọ̀ níwájú òmùrí ìkà ẹ̀rọ àti orí ìjẹ́sọ̀ká àwọn ilé jẹ tó ara níṣẹ́ ìwà ìṣe ìtọ́ níṣẹ́ ìwà ìkàyà jẹ tó yẹ èyà mo lè báyà ẹni tí ṣe ìwà ọdún mẹ́ẹ̀ olóògùn orí ọ. ẹni tí wúwo ẹ̀kọ́ ní sọ́wọ́ ẹni sọ́wọ́ ẹni sọ́wọ́ ọdún mẹ́yìn ìjà inú wò borí ẹni tí wúwo ẹ̀kọ́ tó nine hundred and fifty years kútó borí don tabligh risala 950 years orúkọ náà mẹ́rin wò orúkọ náà mo rí tọ̀ náà ló bá bá nàá bì náà ló bá wọ́n tọ̀ ẹ̀mẹ́ tó máa sùn máa nìyẹn ọlọ́mọdé ń bá ibi ẹ̀bá ń bá yẹn síbi ní ìwà kẹrì ọ ọmọ tó níyẹn ní nílẹ̀ hù ọ̀rọ̀ ń sọ fún mi ò jẹun ṣíṣí ìwà ọ̀pọ̀lọpọ̀ náà ido mori wàláhi làbí wàláhi làbí wàláhi làbí náà sọ fún ẹrù dòwò yìí. agbọ́dọ̀dún mẹ́rin ọ̀dọ̀ kẹ́yì ọ̀kẹ́sẹ̀ ẹ̀sà ahọ́ dọ́ọ̀kẹ́yì ọ̀gbùrì yìí dọ́ọ̀kẹ́sẹ̀ ẹ̀sà ahọ́ lọ́tún tó wọlé. agbọ́dọ̀dún mẹ́rin ọ̀rọ̀ agbọ́dọ̀dún sọ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ọ̀ká kò wọ́n yí ká ọ̀ká kò tó wọ́n yí ká ọ̀tá. bàtò sọ́ọ́

inú bò mòrí ẹ má kó wọlé ẹ má kó wọlé ìjẹ́ mi yìí wọ́n lé inú wọ̀ ẹ̀dọ́ fún àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ ká àwọn ọ̀pọ̀ ìjẹ́ mi inú wọn ní gbé pẹ́pà olùkèfèrí náà yà nípa èdè òyàbẹ wọ́n yọ ọmọ sọ olùkèfèrí náà lè hu nípa olùkèfèrí kìí ẹ̀mọ̀ náà ọ̀rẹ́ yóò yọ̀ ọ́ ẹ̀yin sọ́dí nìbọn ẹ̀yin màdúmọ̀ yàtá nìyẹn lọ́sùn tó mú yìí. Nílé Ibrahim Amadé Khalil Khalil Rahman ẹ̀ma wọ́n ṣe tẹ́sí lé yóò mọ̀rì yìí ẹ̀yin sọ́nù náà yàtá sáà níbi ìlú tùdí mẹ́rin sáà nìyẹn sọ́nù náà níbi ní ìmọ̀ àmà ayé yá ẹ̀rọ bẹ́ẹ̀ ni closest people to them ozi abaye oseyi ti tó lórí. ẹ bàbá nínú ikú rẹ̀ ló kékeré òzi ọ̀dà òsè ẹni bí mo ní ẹsẹ̀ mo fún ẹ. ẹ má sọ̀rọ̀ ká bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìlú wọn. wọ́n bọ̀ ọ́ asanyɛ ɔma mene ha asanyɛ ɔmene ha bɛ ɔhyɛ nwa ne tudu ɔmɔ yi ɛna ɔyɛ mene mene nana ba. múlẹ̀ ọ̀pá yà olùmọ̀mìnúnà wọ́lùmọ̀mìnà bàbọ̀n àwòrán ọba yàmùrún nàbí máa ha fi wọ̀nyàwọ̀n anẹ́lẹ̀ mọ̀nkẹ́. ọmọ yìí kò kọ́ ọmọ yìí ẹ̀nàmọ́dọ́wọ́ ètò ẹ̀sùn rẹ̀ rẹ̀ rírì rẹ̀ rà ọ̀yẹ́dọ̀wọ́ gbòòrò ọ̀yẹ́dọ̀wọ́ náà máa fi à

iná ìsísàlà jẹ́ ọ̀yà nípa ọ̀tọ́pọ̀ inú màá lọ pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ akẹ́kọ̀ọ́ ikọ́ mọ́tò sọ̀rọ̀ ọ̀yẹ́sísàlà jẹ́ iná màá ọ̀yà nípa inú màá ní orí jù إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا إصلا ونوه نيجي مرسل إقاما وما إليك وسيم أمان القوة

bẹ́ẹ̀ akọ́lọ̀ kẹfọ́ àbí ṣùrùt amakangẹ ìdò àfọmábẹ̀rẹ̀ ìrẹsùn àfọmábẹ̀ báàbò àfọmábẹ̀ arkan àfọmáṣẹ́lẹ̀ títẹ́ ọkọ̀ wájú ọ̀bìdó mórí náà kó sálọ náà abamẹ́nẹ́ yà sẹ́ apẹ́sẹ̀ mọ́má yìí ní ẹ̀kọ́ mọ́tò sọ́lá ẹ̀yìn ló di mùnà bìtì náà fẹ́ yàn lọ́wọ́ lọ́wọ́ ajẹ́ lọ́wọ́ kó sọ́lá. mọ̀nà ba onye bụ ọkpọ onye bụ akwụsa ọbụrụ onye nsu wuri ide kọma bọrọ ọkọ ọba ọbụrụ ọka ya إنهم يرونه بعيدا ونراه قريبا ọmọdé kẹlẹ ẹ ní ilé ìlú ìjẹ ní kúkọ náà lónìí wọn ọmọdé lọ lè rẹ ká ọba gbọrẹtẹ ọba gbọrẹtẹ. ọ̀nàfẹ́rẹ́ ọ̀yà ẹ̀yìn náà gbìn náà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀tẹ̀rẹ̀ ẹ̀wọ̀n àmàdá ẹ̀yìn náà ọ̀tà àmàdá mi nǹkan tuntun bí i. ọ̀nà ọ̀tà ọ̀nà ọ̀kọ́ ọ̀rọ̀ dọ̀rẹ́ àwọn àti ìlú rẹ̀ ọmọ ìfẹ́fẹ́ ọ̀rọ̀ dọ̀rẹ́. maximum dọ̀bẹ̀ tẹ̀ minimum dọ̀bẹ̀ tẹ̀ ọmọwé yìí bàbá bá anáwẹ̀ tẹ̀ ẹ̀ nà múlí ọ̀bẹ̀ yà yẹ. wọ́n yóò tó yìí sọ̀rọ̀ wọ́n yóò tó wọn àgbàdo. okomori rẹ irere nne na náà ma jẹ dere anyị zaka zaka ọhún ní kẹhẹ nìní zaka ọhún ní kẹhẹ nìní ẹwọ pẹmọ ọmọ múlò ọmọ sadaka iná fìlà. bẹ́ẹ̀ ni sáà bẹ́ẹ̀ ni ẹ̀ sáà sí ọmọ ọmọ وتنجمني دي الله يتلنك أولئك فارحمهم الله إن الله عزيز حكيم جاء من مقارنة إنك كان المنافقون والمنافقات بعضهم من بعض أمني أتو منافقين إنما رحت من يدي أنا يدي يدي إليه لما نجرمه omuli kemembi emidemidenewo dere yegerekeremu ine mebelibira ijo wabakane ijo omuli akale amuminuna wamumina bomuliki babuhum auliyau ba jomuli akale ku omuli nematowo inonoro amenyene domulikaye onobumbe mwezi aze mwezi ni okaka babuhum min bad ankomekani munafikini أكرمك الله صلى الله عليه وسلم يسمع جميل صلى الله عليه وسلم إجاك أنا ولاية النصرة أري ولاية الأخوة أري أري ولاية المودة ولاية النصرة ولاية الأخوة ولاية المودة أري ولاية التعاون wọ́n ti tó wọ́n. Ayọ̀bù ń lọ ọ̀ní ìmẹ̀ ẹ̀mú èkó wòlí jòzí ka ìmẹ̀ ẹ̀nyẹrẹ mú èdè jòzí kaya ní ìṣẹ̀wọ̀ jòzí kaya ánì kaya gbẹ́mú ọmọ fún ẹ̀fọ́ àgbẹ̀rù wàtàkọ̀wà wàtàkọ̀wà ló alàlẹ́sẹ̀rẹ̀ wàtàkọ̀wà.

ɛsɛ asase rɛ ko asabɛn ni amare saasaana ne sɛ ne nenere yɛ nɔn ɛyɛ lozi rɛ ko ɛyɛ lozi rɛ ko ɔntɔ mo ni na ɛko yɛ ozi rɛ ko gaza to ho nɛyi ɔno ko mo ni yi zi gyi kele yi ni hure yi wa dwene ne neeru asɔtɔ ntɔ mo ni yi o báàkà ọ̀ka yìí ó mùsùlùmí amábọ́dì òsì tàbátù ànsọ́ọ̀nì wọ́n máa ní jẹ́ akáró tó mórí yìí ọ̀rìn jack knife am ọ̀rìn jack knife sínú ọ̀rìn jack knife ní ìlà àbẹ̀rí àbẹ̀rí ẹ̀ma nyẹ́wọ̀n ẹ̀rọ àbẹ̀rí wíwí ẹsẹ̀. láti ojú òkú yìí. wọn ni jack náà ìgbà máa ní jack ahọ́n tó omori yìí lókè èyí ni kẹ̀kẹ́ kábẹ́ ní ọmọ ẹjọ́ wọn náà kẹ̀kọ́ tó omori kẹ̀. ẹni yóò jìrẹ̀ kọ́ àmọ́ ẹ̀rọ tako dìbì ẹ̀nẹ́ mà kọ̀rẹ́ kó o jìrẹ̀ àyùkọ́rẹ́ muda ɔyi oyi ti tɔ ɛfɛ na fún na inú kú omo yi oyi se yi iwe hu ɔyi ne sɔre yi wa ɔyi hu ayɔ bi kalijana yɔ bi da omi wehu ne kɛnɛ wee fi na alijana wa bɛ ya hu ayɔ bi awa nye ni kawo ne bi rɛ kɔn. ẹni ẹni ẹhìrẹ máa ma máa bọ̀ nkọ́ ní ìlú ọ̀rọ̀ yà ẹjẹ ẹni máa dèjọ awùrọ̀ ní ìka ẹ̀wọ́ lọ́rọ́ bí ẹ̀kọ́ ní ẹ̀fọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ kó ama munafiki ẹni báyọ̀ olóòmùrí kàkí báàbò wọn mẹ́m báàt ẹnẹ ẹni bí níbí nẹ́m ẹnẹ ẹni bí níbí nẹ́m àhányẹ ẹtọwọrẹ bẹ àbá àtọwà ha ìbílẹ̀ mi wọ̀ nyara àbọ̀ mẹ́tọ́ mẹ́ ìbílẹ̀ mi wọ̀ nyara lọ́tún mi wọ̀ nyara. wọ́bẹ́kẹ́ bẹ́ ẹ̀nẹ̀rẹ́ ẹ̀kọ́fà ẹ̀yà akọ́ ẹ̀ yọ̀rọ̀ ọ̀hún náà rí àà jòdì ní màkà ọ̀fọ́nà kékeré ní ìwòkọ́ mọ́rí ó bẹ́ yẹ ẹ̀ṣẹ́ kẹrẹ fẹ́rẹ tó rẹ̀ gbọ́ mọ́rí kọ́ọ̀fà náà rẹ̀ nínú àlùmọ̀mí nínú àlùmọ̀kùnrin jòdì àwọn rẹ̀ ní oríyàwó ní ìhẹ́ wọ́pọ̀ mọ́rí ògbóró ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ máa gbẹ wọn bọ à ń kókó orí rẹ̀ ilẹ̀ ìlànà ẹgbẹ́ wọn wọn wọn sì kí ni àyẹ̀wò akọ fún bẹ́ẹ̀ ẹ̀yẹ ẹgbẹ́ wọn wọn. lọ́sọ̀ àfíkà ẹ̀mí wọn ìfẹ́ ẹ̀ fún wàhálà gẹ̀ẹ́wò wọn ọwọ́ àwọn mi bẹ̀rẹ̀. ụgbọ bụ ụmụrụ ikwu ehiriche ememe ka ya n'ofe nini ụmụrụ ọka yi alam tara ila alladhina nafaqu yaquluna li ikhwanihim alladhina kafaru min ahli alkitab la in ukhrijtum lanakhrujanna ma'akum ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذب لئن أخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولون الأدبار ثم لا ينصرون munafiki mi ni ama ma howe ni ni ini keferi ina ina al kitab ka akai wakai la in ukhrijtum la nakhrujanna ma'akum aadu ni ne ho ne mu ne ti madina fa to to anyi zo nne. koko muridi ni abi ahaba muhammad sallallahu alaihi wasallam o ka ka wa kura wuri madina ne ne la nagaru janna ma kun da ire to hu ni madina no so asa ne kula nutiu fikum ahadan abada anya be wa ka e ka ya mi sa wa ka ni ne bi ire to ni bi e wa so so no

èrè lámù tàkì lẹ́kàlì wò lọ́mú ní bàbá kan nìka. omori kaye amilkita bẹnẹ yahudi nẹnẹ aduwaji nẹ amukọkọ pẹnẹ aduwaji nẹ wọlé ti madina munadi kẹ nẹnẹ náà káyọ̀ kẹ náà sọ àfáwà ẹnẹ وإن قتلوا لا ينصرونهم abakura kuti yahudi ni ambo bakwene bako kule kutua ina timadina la yasurunam munabi kenana naka kan wa gwaban eh la ya wala in nasarum inu ọba ha na dẹkẹrẹ náà gé ìkó wa bọ lẹyìn wà lónìí nà àdìbára ẹyìn náà kó òtù dé ní bàtó dé bàrẹ máa dé ní ezi fúnpọ̀ náà yóò sọ ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ọ̀gbun amáyé náà ní kí wọ́n á mẹ́. wọ́n máa ń béèrè kàyé okó mu ní ilẹ̀ ilẹ̀ rà wọ́n á kó ke. ọ̀nà nà bọ̀ lókọ̀ dọ́nù lókọ̀ àdúgbò ẹ̀kẹ́ ebùgbé ní nàìjíríà kẹ́lẹ̀ ẹ̀bí ọ̀yẹ̀wẹ̀ lẹ́nu ní nàìjíríà kẹ́lẹ̀ ọ̀yẹ̀wẹ̀ lẹ́nu ní nípa bẹ́ẹ̀ na náà na. but how to help with your with your wings, to help with wealth how anya kẹ́ orúgbọ́ ọ̀nà lọ́tọ̀ tó rí kò tí yẹ fẹ́ ìgbà wọ́n sẹ̀bẹ̀rẹ̀ àwọ̀nyẹ́ náà orílù iná ìtìjì imán ọ̀rẹ́dọ̀ wọn nìyé iná ìtìjì kù ní imán náà àkàkẹ́ mẹ́rin ilẹ̀ ومن يكيد أكيدة صحيحة أكيدة ما الله بيا إن ما كيد نبى يا شنيه إجي إجي هو كله كيري لا بندور كراها بوسكا أو يذكر كاكاي وين الله بيا إيه أو ما تتركه في نكاكا أو ما نعمه ما من جمع ورايا ọmọ ẹ̀yẹ kẹ̀rọ olóṣèlú náà ẹ̀yẹ kẹ̀rọ ọ̀rẹ́ wọn ẹ̀kọ́ kàkà ẹ̀yà bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ ajẹ́jẹ́ ìsìnmọ̀ ìsìnmọ̀ ìsìnmọ̀ ṣẹ́ni sí ọmọ ọmọ mi mẹ́ ẹ̀mí ni wọ́n wà wá mọ̀tòmọ́ ti bí mi bẹ́ẹ̀ fẹ́ bí mi ti kéwu ó ẹ̀yà bí mi máa ń yẹ mọ́tò tó máa dá ọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìrìn ní ìyẹ̀pẹ̀ òní àti ìrìn ní ìyẹ̀pẹ̀ ìrìn amẹ́rẹ́ mọ́ amòrò yẹn kú ká yìí yọ anyọ̀ká sáfẹ́lẹ́ amòrò yẹn kú yọ amòrò akọ́sọ àtà yìí yọ bá àkọ́kọ́ ẹ̀ adankwẹ́kẹ́ adankwẹ́kọ́ yà mí amòrò yẹn sọ ọ̀pọ̀ àbẹ́sẹ̀ anyọ̀tì yẹn mọ̀ bàtò tó wòle yìí yẹ bọ kẹrọ wúri mi wọ dẹnẹ wọ ọkà anyi wọtọ nyẹ mi nyere ya mi sika ma sọ ọkọ ọtọ kẹtẹ ni wọn náà wà ọmọ wọn wà wọ anyi ọkọ mọ mẹ wọn gbé wọ ẹ anyi rẹ yíyọ ọmọ mẹsọ ìdọ káhẹ máa ẹ lẹ mẹ àyè jẹ ẹ ti dà ká anyi tọrọ ìdọ mọ ẹ wọ́n yà máa yẹ wọ́n máa ní wọ́n pè é náà inú tó náà yà. lọ́dún tó wí. ina ma na kaa ne bi yɛsɛ ma ɔnyɛ kɛyi moto katari abu yɛsɛ ma ba na ayɛ o na ɛyi yɛ bi ha ìrẹ̀lẹ̀ mímí nyɛ kì í mú kẹkẹtẹ bí ọ yìí bí gbogbo yìí ọmọ wọn sukuu de nà do wa nà ẹsẹ má sọ mi. ekele ya ịba lọtọ ntọ mo ni. Tí Yesu bẹ sọ ma mẹ. mọ́tò ẹ̀ lóṣù lórí ẹ̀dá òrí àwòrán ẹ̀hún lórí nàìjíríà lórí mẹ́tò bẹ́ẹ̀ ya ẹ̀ náà kọ́ ẹ̀ ká ní gálọ̀ bẹ́ẹ̀ wọ́n bọ́ parọ́ bẹ́ẹ̀ á máa wọ̀ bẹ́ẹ̀ á máa wọ̀ it has to do with security anyi sɛ kɔn abo wɛ bo sɔ tirɛ ma kuma sɛ nto wɔ yi ɛkɔrɔ ne yɛ mama mɛ ɛkɔ bere yɛ wɔ mɛ yɛ akadɛ there is more to it kumuna lɔwɔ ɔkɛkɛ ha n'o tɛ wɔ ha ne ba kaa yi ɛɛ ama ama nye ɔde ka ye kani so du wa na ko rɛ o vayam sɔrɔ mɛ so wa bɛ mɛ o lọ́sọ̀ tó mú rí nì. wàá sọ fún mi màmá àbọ̀rọ̀ ká ọmọnyá náà kà lẹ́yìn tó tọ́sọ̀ wò ló tó so fi wọn ká láti balẹ̀ tọ́sọ̀ wò fò oṣù sọ́ǹtì wọn kúrúkì falbasi nina lóbsè má ta sáárò àǹtàwọ̀ kan jùnà fọláàmì wà á jírí dàmú àti lọ́sàkì. ọkẹ́ mi kàmi kàmá bọ̀ zọ́ mo yí ló wà á yí ètí rẹ̀ ń fẹ́ mu sẹ́. ẹ̀ ló tó so fi wọn ká láti ní ìdí ẹ̀rú dọ̀tídọ̀tí ẹ̀mẹ́ka of islam ìdọ̀tí ọ̀fẹ́ pààyè ìnà lọ́ha jẹ́mílùm yóò hẹ́pọ̀ jẹ́mà omori ni omori ni lóra o sì lè ń lóra o sì lè ń lóra ló tó mori sì pàǹtó omori ọmọ ẹwọ́rọ̀ mẹwọ́rọ̀ yìí ó èso lè rí ìsà mẹwọ́rọ̀ náà ẹni wọn. فليس من اللبس ما فقتار أنت وكم bal tasawufu husnu samti wal khuluqi ana bi kamis kawo go mori ona bi kawe kuri ni zawo kawe kuri ni ori kuri ni zoza zoza du kuri ni zawo kawe kuri ni aso kare idawo kawe kuri wal khuluq ori blesere ori blesere ayi onto mori kin allah inna allah ikhtara lakum al islam dinan فأكرموه بالسخاء وحسن الخلق فإنه لا يكمل إلا بهما أقولي أن يهكي إسلام يقف حكي تنتم ريبا سيين كي يريك يا دوبان يهكونا ليري بيرتere أن يري إيزوين يهسن الخلق بالسخاء ليري إيزا أميمة أن يري سوي

wọn àbátọ koran ẹgbẹ ọgbà yìí níyà wọn àjòyè wọn àti òmùrí ẹ wọn àjòyè wọn tó tó wúri. ọyà ọyà ọkà ọkàmìlá bíi sinmi lọkà yìí ẹ tàṣìbùhù nájìn wàdàlìkà ìndàlà àrífínà ṣàfihì. ọkọ ọyà ọyà ilé mi kẹkẹ yìí oṣù tó sọmọ fẹ ọ ní àdéṣàmánà àrùrọ káyé. ọdún mori okporo ala ru were iná wánì ọ̀nyún mẹ̀yẹ̀hẹ ọ̀nyún afáàmì ọ̀ìgbọ́wẹ̀ ndị kẹ̀kẹ́ náà járe yìí amaghị onye ọ̀nìtú dìbí ọ̀bìn ìdábà máa yẹ òmori ògbòòrò dẹ̀nà máa yẹ ẹ̀nà yẹ òmori ọ̀nà mùnàfíkì nìní ẹni ní mùnàfíkì ọ̀ṣọ́ ẹ̀ṣá gẹ̀rù aláìsẹ́ ẹ̀rù mùnàfíkì ẹ̀mẹ́wẹ̀ẹ́bí ọ̀dù mùnàfíkì bá aláìsẹ́ bí mùnàfíkì dọ́dọ̀ káwọ̀ dọ́dọ̀ nínú ọ̀dù ọmọ sì mẹ́wẹ̀ẹ́bí ọ̀dù kẹ́yìn ẹ̀wọ́n náà kàrí ẹni dìbìdìbì rẹ̀ máa sọ ìdíwọ̀ abáwúrí yọ àìká àbúbákà ọmọ àbúkà ọ̀rọ̀ èrè hàn ama na ama ne kɔrɔdɔ ba ɛdɛ ba ka kama kɔrɔdɔ wa ha esi na ɛka fɛn nsaba na kama ɔrɛ ka ɛɛ ne nya nyɛ wa ha. ɛnu yɛ no ɛnu yɛ ana wɔ hi wa kaa ka ye ɔbɛ ba wɔ wɔn yira ko no ɔbɛ so wɔn ne ma hɛ yɔ. anaghịkwa aka kuche meke ha n'ekwe ha ọrụ ije otu na munafiki munafiki na-eme sọrọsọ e, baba ọkụ ndịda ewezụka kpanye abanye ka ọ dị nwụrụ na-ebi eti ma ahụ na e nwụ na ọsọ mgbe ọwụwa ewe na munafiki na na ihu na m di maka ara mi na ya ọdakaze yi ẹyin náà ya àbẹ zaka jòzánwà yìí ọmọnì ọkà nne mi na ya lọtọ tó wòle ju àjẹ àwọsọ ọnyọnyara díire munafik èkó mórí ka munafiki. dɔn hmm. maa kaa ka hoo na ɔyɔ yi mɛ ɛyi wɔn maa kaa ka amɔyiza amebiroboro munafiki ni wɔn maa kaa ka mu dibi ɛyi wɔn maa kaa ka ahuhu dibi munafiki wɔn maa kaa ka amu dibi mɔtɔ tó wòle mi ɔlɛ ebire ɛfɔ mu mu a kaa yɛ ŋu kaa mɔyiza naa kaa yɛ ŋu ka huhu dibi. ebile ɛhɔ na ɔno na ke society ɛkora ɛrago ɔnye lafiya ɔno wura kudini kóòlè ni dɔɔrɔ ɔdɔni kudini ɔrɔ munabi kɛ na ɛma jɛ tó ɛfo ka èyí ka mi ɛna èyí na mi ayò tó ibèrè ɔnɔ ɛkòrò ìfɛ̀dí ɔbɔ n'ɔnɔ bíbí ɔbɔ yà yìí ni munabi kí ni ma náà yìí sabaka okumulira ebeera bamanye zaka bame sadaka werizeewa yahamudiri omuli okwayagire munabike obasala ekuje akusala ebo shoje okumulira ebeera okusala boshoja norokosoje dobola nga ire omuli doyina doshiiza na o ṣe ìpèkù mọ́sù wọ ehi kẹ ọ̀nà ọ̀sẹ̀máfọ́ ọ̀nà pọ́sínú ma ọ̀nà pọ́yì ma na máa ma sọ́wọ́ ka ma máa kó ayá ma ọ̀yìn ní sálọ nọ náà kó. múnábì kí ọjọ́ gbé mu dá àkọ́ sálà ó jẹ́rìí káyá ma bọ́n ma bá káyìí pé a máa bọ́ ọ tọ̀tọ̀ rẹ̀ ilẹ̀ rẹ̀ wúlò ráyè ní wọ́n dẹ̀ nẹ́ẹ̀mí. bọ́n bá bẹ́ẹ̀ sọ nìkan yìí ọ̀nà ìka sọ̀yàrá mọ̀mọ́ lọ. ọ̀nà ìka sọ̀yàrá mọ̀mọ́ lọ. ọmọdé kiri mo kó ọmọdé yẹn nánì iná náà wà àti mẹ́yìn nẹ́ ẹlẹ́yìn kàkà bá dùn áwòlìyà ò bá ẹni níbọn náà anaba muhammad sallallahu alaihi wasallam ìjẹ ìdíwọ́ kọ́ ọmọ yìí amábáwọ̀ tẹ̀ ẹ̀ mi nìyẹn ayẹ́ wọn lọ́n ọmọ yìí kàkà bọ̀dìyà yẹ ṣe dọ̀bọ̀ àbọ̀bọ̀n báwọ̀ kọ́ ọmọ yìí rẹ̀ rẹ̀ rẹ̀ ẹ̀ lẹ́mọ̀ máa yẹ wọn á ń kiri yẹ máa tóra yìí wọ́n á tóra ọmọ tó ọkọ̀ rẹ̀ pàtó tó ọkọ̀ bẹ̀ bá bẹ̀ bẹ̀ zẹ́nu bá tẹ̀ wọn bí wọ́n sọ asọ́nùdọ́dọ́ mọ̀ ní burúkú mọ̀ ní ilẹ̀ ilẹ̀ rẹ̀ ní káyé kàlẹ́jẹsẹ̀ mi wáyé ọ̀nà kó pẹ́ wù kònyára ìdàṣẹ́ka mìíràn ọ̀dùn tàdá àbáwo bá a ti àbá the sahel wọ́n ọ̀mà ẹ̀mí mọ̀nà fún àkàtà wọn yàrá àbá mi yẹ bá àwọn tó wọlé ka ọ̀tẹ̀ wù kònyára yẹn. anyi ina jẹ́ wọn kyẹ́ wù kònyára anya mmanya nkata. abanawo bɛ naa booro abanawo naa yɛ ka ere yɛ no ewere ɔyɛ kumu bi yɛ no de kɔ ne yɛrɛ sa ban yɛrɛ sa bɔɔlɔ n yɛrɛ sa yɛ no duuru yɛ wɔyɛ awo fɔlɔ esu ɔkyɛ tɛmɛ ebe bɛ gye ara ɛn amɛ abẹ́wọn wọn bá wọ. Bá bẹ́ gẹ́gẹ́ wọn náà bá àjẹ́ mu lórí lórí ọ̀rọ̀ ka kẹ́yìn òkú mórí bàbẹ́ kàlẹ́jẹ́ sẹ́tẹ̀ wá. Ọ̀kẹ́ wọn yàrá yẹ. Wọ́n fi kiri ọmọ mo yìí ọmọ na nìmi. ọmọ orí àbáyé ayé iná ẹ̀hán náà máa mi jòzí ka ọ̀gbìn ìwọ túnrẹ fún àhẹ̀ká náà mímẹ̀ kọ̀ọ̀gbìn ìwọ tó ọ̀sán àhẹ̀ká náà mímẹ̀. ama ami ara ama mo ọmọ olóòmùrí ọ̀rẹ́ báyìí kàtàkì lòlè rírì ìmá kó bí ọ̀rẹ́ náà evi omùrí ọ̀gbọ̀ ẹ̀rọ nọ. omùrí ẹ̀ máa bọ́ ọ̀bọ̀ bọ́ ọ̀gbẹ́ ìgbò ìgbòpò. àmì àmì ẹ̀ tẹ̀rù ni. omùrí ọ̀kà náà nọ àwọn ìyá òkú fílà ẹ̀yà dùnìyà. ẹ̀yà jẹ́ ìwọ̀n ni ẹ̀dí àpò ni nọ wọ́ fúnra ẹ̀yìn náà hẹ́ni ni. àpá ìbọ̀ ìbọ̀ ìbọ̀ ayambo murihi ko murihi bawle ka ma ma ama ama ne woni ama ama do mi do boro ama abo sha he ka mele ye kai ayambo murihi ya le murihi ba wa so shono ni le o be to kwi kiyama do murihi do kwi hina janna murihi ba wa so tran janna amin amin

ilé ẹ̀yìn tó ìsìká mẹ́ tó ìgbére olóyìn ìwọ́ ọ̀mẹ́ ọ̀mẹ́ mẹ́yọ̀ ọmọdé kọ́ ọ̀bọ̀ yáyọ̀ ó sì lè sí ọmọ ọ̀bọ̀ yáyọ̀ mú nàmà àbúrò ìgbà àbábẹ̀ tẹ̀lé ẹ̀yìnlẹ̀ kúlẹ̀lẹ̀ ọkọ̀ ọmọ fún ọmọdé ìkẹ́ náà ìkẹ́ bí mú ilé ẹ̀kọ́ jẹjẹ sọ ní ká ẹ̀ka ọ̀rẹ́ kan náà mo ní àká ẹ̀rẹ̀ ìmẹ̀ ẹ̀ẹ́ mèrò ọmọ rí mẹ̀yàn ọṣọ́ jẹ inú yìí ọkà àbọ̀ ọmọ yẹn náà ẹ̀ka yìí ìrẹ́ àbọ̀ mo rí àmúkọ́rọ̀ ìrẹ́ àdà sósì ọmọ àmúkọ́rọ̀ ọmọ rí ìṣọ́ dà lè sọ̀rọ̀ ọba ẹ̀mí jẹ́ ọba alqudratu almutlaqa bono ono modini o kata tete emra we ya ya no kata tenya boro ya di eska ya be o manyo no kata boro no kama na me ma je bi mi je bi me ka ka ma na me bi mi je bi me yi ye o na me ama ina mi ka me ka ma na me ama ma je pe o me ri re o ọkọ mẹrẹ yìí na mìíràn báwọn ẹ máa yọ wọ. otu banyere dọkọ ṣe anyị mekaniki. Lọ́tọ̀ tó mú. Ó mú ní ọ̀ṣọ́ bọ̀ ya bọ̀ ọba àyà na Ẹni kọ̀ káà kà máa nírẹ̀ yà. Ó rì sọ̀kọ̀ ya bọ̀ ọba àyà náà. Òjò ń yẹ ojú yẹ ọmọ ẹ̀dùn péré ìkàrí inna ma ọkà àwọn ìnàmá àmúrò ìlà àbẹ̀ṣe àyẹ̀kó ìyàwó kó ń pa ẹ̀kọ́. ìdíyí mèṣọ́ náà wọ́n wá bè ìlànà mẹ́rẹ́tẹ́ mo ní ànáwó oṣù ẹ̀dá kẹ ọtí tí ló lulú sọ ẹ̀dá ètè àti èkúrò mi amen amen ẹ mo ní ànáwó kúgbẹ ẹ̀ka hàn ìbàbá bá sí mẹ́yọ̀. ewúrẹ́ ẹ̀mí ló lọ ewúrẹ́ kóró bẹ́ẹ̀ ta ha lọ ewúrẹ́ kóró dẹ̀ bí ọmọ nínú kóró náà ẹ̀mí náà yóò dóra ẹ̀ta náà yóò dóra àbá ló lọ́ra àmì àmì. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها ومساكن

ọrụ asị menye na amadowo ogboro musulmi ogboro okomori ogboro omori ọzọ yẹrẹ kẹsàn-án wọn ni sọwọ kàtútù náà omori mẹyẹ wa jannati ntabiri mẹta sehara aljanna omezewe yi kàkì basati ẹ ọba lọba yẹ aljanna aljanna ẹ náà kàkà yẹ tẹ́sìrì mi ń tàbí ẹ̀ náà ha okú ìlérí mi ní ìṣá kẹta. Eyi yọnu, nunu yọnu, eche yọnu, ezimike ọmọdé o. Abam bi ní ìṣá kẹta. Kọ̀lìbí ilẹ̀ ti ha. Ọmọdé kàyí báyìí náà dẹ́nu ló ti nà ti fi ọmọdé ọ̀bá yẹn kàtí ní wọ́n ni omori yɛrɛ akumi ɔyi mu kɔrɔ alijanna nama asopanya ɔrɛ ayɛ mba o ti ko ihi na alijanna ma amin amin. wọ́n sá kí na fàjì bàtà àti rizolo rola ìrìhà máa ara yín náà ní àkàtọ́ yìí bá wọ́n yà mẹ́zọ́dà wọ́n yà mẹ́zọ́dà akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ náà ẹ̀kúrẹ́ yà mí jẹ́ wọ́n náà kì í sọ òde ìwúrẹ́ pẹ́pẹ́ ká onímọ̀ tó di ọmọ sí rẹ̀ kẹrọ eléyìí ni iná àtàwọn lè wúrà pápá pàpọ̀ lè kàmú lè kú lò lọ́tù tó wòrí. masakin afayiba irihimi zoza irihimi kaka ifayiba oríṣi zọ́ọ̀bì bó ló rẹ̀ tẹ̀lé bó kìlọ̀ rẹ̀ tẹ̀lé bọ́ọ̀lù ọ̀dà pẹ̀tẹ́ bọ́ọ̀lù ẹ̀kọ́dọ̀ ọ̀dà ìgbò pẹ̀tẹ́ bọ́ọ̀lù ẹ̀kọ́ fún ẹ̀kọ́ dọ́ka wa pọ̀ ẹ̀ tọ́yì rà fi jẹ́mà anáyìnà jẹ́mà náà yẹ adìn adìn ìjọba yẹn náà ni ẹ̀ha yí ọ̀kyerẹ́ ọmọ náà ẹ̀rẹ̀ yẹn náà kọ̀ káàkiri jẹ́mà náà ta adìn ọmọ náà ọmọ ní fẹ̀rẹ̀dẹ́ ọ̀sọ̀ jannat al-firdaus láti ohun tó wuli. kuma wuli piti ẹnana dọwọ horo aduwẹl ni aduwẹl ni aduwẹl ni kọdà bẹẹ ló minú na jaabẹ fẹ ọlọ́ọ̀ẹ́kẹ́ ọmọ wàá fún alabina yari fún al-firdaus hùn fi hà kàlídùn. ọmọdé kẹwàá bẹ̀rẹ̀ ẹ bá jogbo ɛnɛba jogun sɛyɛ ajogun de jogun alijana naa yɛ firdaus ɛba ayi na firdaus na ɔti na ti be. adam wɔkyerɛ yi oyi yɛ pɛtɛ ɔhɛa taati na ti be ɛkisa yɛ adam wɔn. akaka adana fi makani kadha wa kadha ìlà àkọ́mà sí ìhí wàsábàt. àkèké ọ̀rọ̀ ọ̀ àdámà ẹ̀dá nà ìjọ ọ̀rọ̀ ayọ̀ ló yẹ pẹ́tẹ́tẹ́ zọ. ọ̀rọ̀ ayọ̀ ló yẹ pẹ́tẹ́tẹ́ zọ. ànkọ́mọ̀ ẹ̀rẹ́ yẹ kàkí jẹ́mẹ̀tò hóòlù aljẹ́mẹ̀tò mẹ́tìdé jẹ́mẹ̀tò màwá báwo ń yẹrẹ kiri yìí nìyí sọ́tò tó wọlé. dọ́lá yà ní bá súnmọ́ sí rẹ̀ ìnira yìí jẹ́mẹ̀tò àdùnnà náà daka manzilun min manazil dar na'i kal firdaus ahuricho ne wadi ina hurichi o me won me anki al dami firdaus al miraya awo jannat adin al miraya firdaus ne bai ulu hukirkirin al janna ake wa kare firdaus adin wora ke kare ana ini ne ini hadis rabu hurairah radhiyallahu ọkà ìnà fún jannati ní àtàdárajà àádáhàláhù lè mujahidi na fi sẹ́bi ọkọ̀ mú ríkà ní iná janna ududi position position ẹ̀ eh, udi udi anami ní ẹ̀kyẹ́ ugene naani anamẹkyẹ yan omori bi ni tinye abali ejo ẹnami ẹnam akọrẹ kó tó rẹ gbogbo omori yìí. كل درجتين ما بينهما كما بين السماء والأرض إنا كاني أديريبا هم جاينا ومسا إسا إنا كانني إسا سنو ليلم بسنا كيسا سامو ريتي سنو ليلم فإذا سألتم الله وذا قبره كان يدعى طعام جنة لي فاسألوه الفردوس وطعام الجنة الفردوس مني فإنه أوسط الجنة وأعلى الجنة كونه كيري كيري أنا لا ينبع كيري كيري إلى الجنة إلى الجنة ومنه تفجر أنهار الجنة وفوقه عرش الرحمن جل في علاه abin okun riri yere esi wọn ni pẹlú sọnà ẹsì ìwé náà ń nàlẹ jẹnà nàbọ olóògbé kẹsẹ ní ìlú ẹsẹ ya ẹhẹ firdausa ni ba yi dai ki alara ce muri o ya ka bai ba tuwatin tumuri ibn mas'ud radiyallahu anhu okay aljanna ay adil haka ke adil jannatu adil ono bi butnan aljannati ay wa suquha okay o inna innaka kamal janna obo abal janna na wala salama abalijana ọlọmọ ká ọlọmọ mani na kakana fọkì ntòmùrì mo yẹ mabọ sí mẹyẹ ìgbà ọkà yìí ní alimam alhassan basiri dọ́ni ká yìí ọkì akẹ́kẹ́ jẹ́mìnà tó abì ọkì palace ọ̀nyára ọ̀bì ìrìyú yìí ọ̀nyára ọ̀bì amáyé ní alijanna ama ama àmà ẹnẹ àti gold àti mẹ gold àti mẹ ẹ̀yìn àmàmà àwọn ẹ̀yìn bá níbi ọmọ yìí ọmọ bá wọn ẹni kọ̀ọ̀bà níbẹ̀ mọ̀ ní àbí sùdíẹ̀k ọ̀bọ̀ nílẹ̀ ẹ̀yẹ ìdẹ̀kẹtẹ̀ àbí shahid oníṣúṣú tó rẹ̀ gbogbo mọ̀ ní oníṣúṣú tó rẹ̀ kọ́ gbogbo mọ̀ ní àwọn hakam adìl àbí ọmọ kárí ẹ̀dẹ̀ ẹ̀bẹ̀ ọ̀nà pọ̀ kárí ẹ̀dẹ̀ kẹ ẹ̀bẹ̀ ẹ̀bọ̀ ọ̀dẹ̀ pòòrò ẹ̀wọ̀n dẹ̀ nínú ẹ̀ àwọn lọ́tọ̀ tó mú ọ̀rọ̀ náà múrí òkúkú sí kọ̀ wọ́n múrí ọ̀rọ̀ yà sí múrí ọ̀rọ̀ yà kọ̀ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba ní ọ̀rọ̀ àmín àmín ọ̀rọ̀ ìdọ̀ àánú nínú wọ́ọ̀rẹ́ àti ìrẹ́lọ́wọ́ bàrẹ́ ìwà ká ọ̀ka yín sí ihu ní àbálù jẹ́ndẹ̀dẹ̀ náà ilé wọn wà ní dẹ̀wọ́ náà náà rà ìrírí náà ni wọ́n fẹ́ràn ọ̀rọ̀ àyíṣẹ́ ihu náà ṣẹ́lẹ̀ ihu náà ورضوان من الله دو مري وزيني نيتورا ورضوان من الله أكبر ino hi do mori ay ino hi de ana fu do mori kala be akbar mori ko no ono onu hu dal janna o hu ni firdaus o hu ni jannatu adin o hu na kaka ko no mori ino hi na ono choza tay ono ra semewe ko ne hi ne tu ɛnɛ bá jẹ́ mẹ́ yìí nínú náà lọ́sọ̀ tó bí alùsáfù mara àti jẹ́mà mẹ́ ha yìí ẹ̀rọ dọ́kà ìnáma ìsẹ́m jẹ́sẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀la ọ̀pẹ̀ mọ̀ ọ̀pọ̀ ọ̀pẹ̀ mọ̀ ọ̀mẹ̀rẹ̀ ọ̀gbẹ̀ ẹ̀yẹ̀ ọ̀pẹ̀ wọ́n bá yìí náà jẹ́mà dúwà mẹ́wọ́ dúwà mẹ́wọ́ mẹ́rin ọmọ ọbẹ wọn rẹ ọrẹ wọn mẹ ọtẹ wọn ọtsẹ wọn eletu ọmọ wa do yẹ wọn ọmọ wuyi ne ọmọ tẹ wọn ado yẹ wọn ẹni wuyi ne anáwọ kó wẹ na omori. wọ́n rí wọn mi nà ذلك هو الفوز العظيم ذلك هو الفوز العظيم omori ọkọ gbọrawa wa ọmọ náà omori ọmọ wa sọ èrè nìní ọgbọrawa wa ọmọ náà omori ọmọ wa sọ èrè nìní ọgbọrawa wa ọmọ náà omori ọmọ sọ mẹrẹ wa nìní amin amin amin allahumma riba alhaqa haqa warzuqna ittibaa wa arina albatila batila warzuqna ijtinaba اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فصلت عليه سنف تقامك جبار السماوات والأرض يا من له كل الإنسان ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا أرين يا من تبيت ليلة القدر منك يا من يشوفني يسكاسم عليك آية مكا يا بابا نبني ونبني أرى أصور دار ومن ìtọ ẹkọ sábà كيف kẹrẹ ẹni ọba اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سلطة كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارجو كيد من أراد أن يكيل من عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه وجه سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيئ إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن عقبه أليم شديد اللهم ارحمنا فإنك بنا ظالمين ولا تؤدبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا ارحم الراحمين اللهم انصرنا ولا تنصر علينا واعنا ولا تعن علينا واثرنا ولا تؤثر علينا اللهم اعثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين إنك لما تشاء الطبيب وبالإجابة جديد نعم المولى ونعم النصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرة ومقامة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وألحقنا بالصالحين يا فعالا لما يريد مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله برحمتك يا رحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين صدق الله العظيم وبلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين ولما أوجب وألزم غير جاحدين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله الذي خلق السماوات والأرض